everyone welcome to Tony Talks happy new year thank you all for 2023 and i wish you all the best in 2024 èpè fún ọmọ òkókó èpèdè náà pé o ẹ jẹ́ ká jọ gbọ́ bí èpèdè wọn ṣe lọ time and date kò kí ń purọ́ time and date wà ń bì ẹ jẹ́ ká tún gbọ́ ilé ẹ jẹ́ ká gbọ́ ilé hmm. ẹ ká gbọ́ ilé. may your days be few and may another take your place. Hmm. may your day be few o ò ní pẹ́ láyé àwọn náà sọ bẹ́ẹ̀ o àwọn ò ní pẹ́ láyé ẹlòmíì àgbàṣe àwọn ṣe ẹ bá mi bi wọ́n ah, bí n bá jọmọ burúkú ni màá ti pè gbogbo awon ọba lórúkọ bí n bá jọmọ burúkú be bẹ́ẹ̀ wọ́n wá be pé wọ́n ń jà ní eléyìí ò ń ṣèjà terrorism ti yoruba Yorùbá leléyìí tó le ju tàwùsà àti yíbò lọ béèyàn bá gbébọn tó lọ káàyàn mọ́lé gan bẹ́ẹ̀ ti ṣeun tẹ́ ẹ ní ṣe ń kan ẹ máa gbọ́ wọ́n ní ọjọ́ àwọn ò ní pẹ́ láyé ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ já may your days be few and may another take your place. wọ́n ní ọjọ́ àwọn ò ní pẹ́ láyé ẹlòmíì á gbàṣe àwọn ṣe mo ń gbọ́. May your children be fatherless and may your children be wandering beggars. Wọ́n ní pé ọkọ á kú mọ́ àwọn lórí, àwọn ọmọ wọn, àwọn ọmọ àwọn á di alárìn kiri. Déètì ẹ lọ bá mi mú déètì ibi tí Lizzy ti kọ́kọ́ ṣe ṣóò fáwọn pípù yìí. Ẹ lọ bá mi mú wá. Hmm? Ẹ lọ bá mi mú wá ibi tí mo ti kọ́kọ́ ṣe ṣóò fún àwọn pípù yìí tó jẹ́ pé èmi ni mo kọ́kọ́ ṣépè ẹ máa gbádùn wa ó yá mò ń gbọ́. Mm-hmm. Mm-hmm. may creditors seize all that you have may stranger. wọ́n ní pé àwọn tó jẹ ní gbèsè á gba gbogbo ogún ẹ wọ́n ní stranger ìyẹn àlejò like àlejò kan like ẹ eh, ẹ mọ nǹkan tó ń pè ní stranger náà ó yá kí lẹ ní stranger máa ṣe. Mm-hmm plunder the fruit of your labour. wọ́n ní pé lẹ́lẹ́ ni àgbàṣe àwọn ṣe lẹ́ni tí ò ṣẹ̀yìn kò ròyìn ẹ̀ rírí látàrí pé belief pé ẹ̀ lè wá nàìjíríà mọ́ ẹ dúró sí ìlú òyìnbó ẹ̀ ń ṣe lè ẹ̀yin èèyàn tí kábíyèsí wa kan bá wá gbé ọwọ́ lérú ẹni yìí lórí tó bá jẹ́ ẹ̀yin ni kí lẹ máa ṣe tó bá jẹ́ ẹ̀yin ni kí lè máa ṣe láàrin ẹ̀yin àtọlọ́run kí lè máa ṣe kí lè máa ṣe mi tí ì gbogbo bí gbogbo ẹ̀ ló ní time and date gbogbo ẹ̀ ló ní ẹ má gbàgbé pé nǹkan tó túbọ̀ ràn mí lọ́wọ́ ni pé mo gbé kéèsì wọn lọ sí kóòtù nílùú òyìnbó so gbogbo ìgbà tí kéèsì wọn wà nílùú òyìnbó mo kàn ń wò báyìí ni mo kàn ń wò ni mo gbé kéèsì wọn ní nàìjíríà wọn ò rí nǹkan kan ṣe sí wọn ò rí nǹkan kan ṣe sí ẹ jẹ́ ká máa gbọ́ lọ èpèdè eléyìí sìn two hours ni wọ́n fi ṣe èpèdè yìí two hours ni wọ́n fi ṣe ìpèdè yìí ó ti yé yín so tí mo bá wá bẹ̀rẹ̀ tèmi àbí tèmi náà bá wá ń ta bíọ́bíọ́ àbí tí n bá sọ pé ah, ah bàbá mi ṣé ẹ mọ̀ pé ibẹ̀ yẹn owó ẹkún owó òṣè owó ìnira ẹnìkan náà fi ń gbé then gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ẹbí tí wọ́n ń ra deep freezer fún ṣé o ti rówó tán fi ń ra deep freezer fún family member ẹ̀ ìwọ tó o ní ọmọ lọ́wọ́ tí wọ́n ń fún lówó ṣé o ti rówó tán fi ń fún ọmọ ẹ lówó ṣé o ti ríbi tán ti ń rówó ṣá tí n bá parí ṣó yìí máa padà wá ṣe ṣó mi mo fẹ́ kẹ́ ẹ gbọ́ eléyìí ni. ó ti yẹn mo fẹ́ kẹ́ ẹ̀ kọ́kọ́ ni ẹ jẹ́ ká máa èpè hours náà fi ṣe léyìí o title ẹ̀ ní èpè èdè ó gbogbo àwọn tẹ́ ti ń gbọ́ o ó yàtọ̀ gédégédé ẹ máa gbọ́ lọ. someone extend kindness to your to to. ẹ ò ní pàdé ó ní àwọn ò ní pàdé aláàánú ẹ máa gbọ́ èpè tí wọ́n ń ṣẹ́ ẹ rí ẹni yìí rí ẹ pàdé ẹ rí ògo ilẹ̀ èèyàn kì í kéré nídìí nǹkan èèyàn ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá èèyàn kì í kéré má fòkó mi dáná ọmọjọ́ kan nìyàn ń kọ́ ẹ̀yin dáde wa ẹ̀yin kábíyèsí ẹ̀yin olóyè Nàìjíríà má fòkó mi dáná mọ́ ẹ ní expect kan ṣe báyìí fún èèyàn tán bá ṣe báyìí fẹ́ràn kó gan ju ìjà padà ayíjú ìjà padà. Hmm? yíjú ìjà padà ẹ jẹ́ ká máa gbádùn ẹ̀. to you Lizzy may no one pity. ó tún dárúkọ ó ní pẹ̀lú òun àtàwọn ọmọ òun ó ní may nobody pity ẹ máa wo ẹ máa wo. be your fatherless children as you hear. ó ní wípé kò sí ẹni tó máa pity àwọn ọmọ òun tí bàbá wọn máa kú kí la bá débi ìbá kí la gbé kí lè jù kí ló dé tí Yorùbá ṣe ń ṣe báyìí péèyàn bá wá rí ọba kan ìjòyè kan olóṣèlú kan àbọ́lọ́pàá kan tó wá wà pẹ̀lú wọn ṣé àdẹ̀ ní í béèrè àbí àní sọ fọ́mọ aráyé pé ẹ wojú wọn dáadáa o àwọn náà rán wọn ṣe ẹ máa gbọ́ o kẹ́ lè bá mọ́ ohun tó ń pè ní blackmailer ẹ máa gbọ́ o time and date òkè parọ́ time and date wà lórí iṣẹ́ òyì o ẹ máa gbọ́ nǹkan tí wọ́n sọ. So màá wá béèrè question lọ́wọ́ gbogbo yín ẹ máa gbọ́. peace so shall peace be far away from you. Only as you wait, peace Only so shall peace far away from you this is àwọn tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ rí ẹ ẹ̀ pè wọ́n rí ẹ máa gbọ́ o wàá kó ẹ̀rí ẹ̀ dání wàá kó ẹ̀rí ẹ̀ dání you started it first wàá kó ẹ̀rí ẹ̀ dání látàrí wípé èèyàn kan lòun fẹ́ jẹ bisikíìtì ẹni yẹn dẹ̀ jẹ́wọ́ fún yín pé ẹ má búlì Lizzy o ẹ má búlì anybody àmọ́ ẹ̀yin fẹ́ pa ten million per day lọ́dọ̀ Facebook ẹ tún máa wá gba donation irú ẹni bẹ́ẹ̀ wá sọ pé ah àwọn ń ṣe ṣe ṣe ẹ bá wa bè lọ́wọ́ àwọn ìjọba wa àti àwọn bàbá wa àwọn ọba ilẹ̀ yorùbá àti olóyè pé ṣé bá a ṣe máa ma owó tá a fẹ́ máa fi ṣe empowerment rè ẹ gbọ́ ó ní as you hate peace lẹ́yìn ìgbà tẹ́ ẹ ní ọmọ ẹni yẹn ṣẹ̀yìn o ó ṣẹ̀yìn pé gbogbo ọmọ tó tara yín jáde ẹ̀yìn ẹni bíi báwọn ọmọ yín máa kú ẹ tún wá lẹ́ni ẹ̀ ètí peace àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn tẹ́ rìkọ́ọ̀dù voice note ẹ ti play voice note títí títí títí títí ẹ ti pa òbítíbitì millions of naira. ẹ bá wa táàgì àwọn ọba wálẹ̀ Yorùbá ẹ bá wa táàgì àwọn olóṣèlú ẹ bá wa táàgì àwọn ọlọ́pàá pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́mí ẹ̀ ti bọ̀ secretly tí ẹ̀ mọ̀ ǹjẹ́ angel lè lárú nǹkan báyìí kọjá the same people tó yanjú angel At the same people tó ń pariwo justice nígbà tí mo dákẹ́ tó bá jọ́ta mi kú the same people ló máa ní pé Mr. Lawal ló pa ọ̀tá mi the same people ló máa máa sunkún justice ẹ wo ọgbọ́n àrékérekè tí àwọn Yorùbá tá à ń ṣe fúnra wa. ẹ èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi á máa sọ fún wa n tó ń ṣẹlẹ̀ tú wa wà sí ní èpèdè wọn yìí o tó gùn gan-an èèyàn kan ní bélò ara lórí kíni mi ò mọ mi ò mọ ohun tí mo ṣe fún wọn mi ò mọ ohun tí mo ṣe fún wọn láti 2019 leléyìí ti bẹ̀rẹ̀ tiẹ̀ o 2019 wọ́n ṣe ṣe ṣe ṣe títí wọ́n kọ lẹ́tà sí Saudi ọlọ́run ló yọ mí tí mo dẹ̀ ń pariwo tí mò ń sọ̀rọ̀ tí mò ń pariwo tí mò ń sọ̀rọ̀ wọ́n jọ ń jà ní two fighting ṣé two fighting lélẹ̀ mò ń béèrè pé ṣé two fighting lélẹ̀ mò ń béèrè lọ́wọ́ ẹni pé ṣé two fighting lélẹ̀ mò ń béèrè tẹ́ ẹ bá ti ní two fighting ni a máa dákẹ́ náà ni ẹ ti ní two fighting ni ṣé bí two fighting lélẹ̀ ah that one this one don't worry the person should pay sixty yeah the special one or fifty last last mm. anybody dey downstairs yes, I like that. okay okay okay eh two hours a dé òun ló wà bí two hours ne. Only one wà by báyìí two hours not náà fi ṣèpèdè yìí bí ìyàwó shake ń day lọ́kọ náà ń ṣèpèdè abẹ́ ẹ̀mọ̀gbà tọkọ náà ń ṣèpèdè ẹ̀ẹ̀mọ̀gbà tọkọ náà ń ṣèpèdè tó máa máa rọ̀jò èpè akíntóyè tó o bá lówó jíjẹ ni ọjọ́ títí tiẹ̀ náà bá ṣẹlẹ̀ ọmọ aráyé á sọ fún ẹ pé owó jíjẹ ni àmọ́ ẹ lè jókòó ẹ lè kọ̀ndẹ́mù àwọn haúsá fún boko haram pọ́n dàyàn lọ́nà àmọ́ ẹ̀yin ò tí ì rí pé ogun tó ń ṣẹlẹ̀ sẹ́yìn nílẹ̀ Yorùbá ń sìn ó ju tàwọn Haúsá tó ń dàyàn lọ́nà lọ ẹ̀ tí ì rí bẹ́ẹ̀ ẹ̀yin ò tí ì rí bẹ́ẹ̀ sọ́nà ó pọ̀ gan ó pọ̀ gan téèyàn ò lè fẹ́nu ròyìn tán kí ni mo sọ fún yín ó pọ̀ gan látàrí wípé wọ́n fẹ́ kí n dákẹ́ kí wọ́n lè máa gba báárà lọ kán lè máa gba owó lọ ó ti yẹn wọ́n fẹ́ kí n dákẹ́ káwọn lè máa gba owó lọ wọ́n fẹ́ kí n dákẹ́ kọ́ta mi lè lọ síbi tó fẹ́ tí ò fẹ́ lọ wọ́n fẹ́ kọ́ta mi dákẹ́ wọ́n bá ń ṣe ṣóò báyìí fún ẹ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ẹ Amuzat Waliu Adeniyi bó o ṣe ní move on yẹn bó ṣe sọ yìí á jẹ́ ti wà àtàwọn ọmọ ẹ lọ́la tó ní ọláìní lọ́la tó ṣílẹ̀kùn ìní Hamzat eh, Waliu Adeniyi ló láwọn tó ṣílẹ̀kùn ìní tó máa tilẹ̀kùn ọjọ́ ìní gbogbo bó ṣe sọ yìí ó máa jẹ́ tiwa àtàwọn ọmọ mi ò lọ́rọ̀ kankan tí mo fẹ́ bá yín sọ mi ò lépè kankan tí mo fẹ́ ṣe fún yín ní ti yín ó lọ bẹ́ẹ̀ tó pọ̀ tí ò tán fún gbogbo abiyamọ tó máa bá mi gé ṣòwò yìí tó máa bá mi fún lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tó máa bá mi fún níjòyè níjòyè tó máa bá mi fún àwọn olóṣèlú tó máa bá mi fún ọkùnrin tó máa bá mi fún obìnrin mo gbà á ládùúrà fún yín wípé gbogbo ohun tẹ́ ẹ fayé yín kó jọ ọ̀lẹ ọ̀lẹ àlejò kò ní bàjẹ́ àdúrà tí màá gbà fún yín nìyẹn àdúrà tí màá gbà fún yín gbogbo ẹ̀dá tó bá bá mi ṣe èso yìí gbogbo ẹ̀dá tó bá bá mi kọ́ ti ṣó yìí tán fún lọ́balọ́ba torí pé tẹ́ ẹ bá kọ́ ti ṣó yìí àwọn ọba yẹn á lè bá a mọ̀ pé ah nǹkan ti wọlé o ó ti yẹn kéèsì eléyìí tún worst jà àwọn tó ń dáná lọ lọ́nà ilẹ̀ haúsá kéèsì eléyìí worst kéèsì eléyìí worst torí ayé ò ní mọ̀ wọ́n kọ̀ rí pẹ́ lómi ìsún kò jí mọ́ wọ́n rí kò mọ́ ti ilé o kò mọ́ pé wọ́n gba àdírẹ́sì ilé síta kò mọ́ pé wọ́n gba àdírẹ́sì ṣọ́ọ̀bù síta pẹ̀lú ọwọ́ ara wọn ni o kò mọ́ yẹn o kò mọ́ gbogbo yẹn o kò mọ gbogbo yẹn o kò mọ gbogbo àdírẹ́sì ilé o ká tó máa lọ ẹ jẹ́ ká tún gbọ́ eléyìí ká tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ eléyìí ká tiẹ̀ tó gbọ́ eléyìí ká tó gbọ́ eléyìí ẹ jẹ́ ká tún gbọ́ ìkan ẹ jẹ́ ká gbọ́ ìkan ká tó máa lọ no ẹ má wọrí ẹ jẹ́ ká gbọ́ eléyìí ká tó máa lọ ẹ jẹ́ ká gbọ́ ilé. Mm-hmm. Okay. Do you, okay. Do you know what I think will make sense? Nǹkan tó lè solve wàhálà tó wà lẹ̀. Mm-hmm. Tó ń bá mú bírú gbogbo àwọn tó yẹ kó support bí àwọn bá bí àwọn governors bí àwọn senators bí àwọn bóyá kan bóyá bí irú Buhari yẹn tó ń bá mú kan nu ọmọ ẹ̀ kò sí nǹkan tó fẹ́ fi mi ṣe torí mi ò kúkú wà lù yẹn anyway i'm not interested. bàbá wa ṣe bẹ́ẹ̀ gbọ́ ṣe bẹ́ẹ̀ gbọ́ wọn ò pèpè páwọn ń bọ̀ wọn ò pèpè páwọn fẹ́ wá ṣé tá wá rí wọn pẹ̀lú yín nígbà tó ń ti sọ fún wa pé àwọn òkúkú ní wá bí àwọn ò nídìí wá ń bí tábà wá ń ta yín lólobó tó bá jẹ́ pé àgbékalẹ̀ wá tiẹ̀ wá háàṣì tí bẹ́ẹ̀ gbọ́ àwọn plans tán ní fún wa wọ́n dẹ̀ ti fà wá bẹ̀rẹ̀ practical bàbá wa wọ́n ti fẹ̀yìn náà ṣe practical o dáadáa wọ́n fẹ̀yìn náà ṣe practical èdè rí pé gbogbo àwọn pípù yìí gbogbo ọjọ́ wà papọ̀ ni kò sọ́ta nínú wọn ọjọ́ wà papọ̀ ni ṣé bẹ́ẹ̀ gbọ́ ń bọ̀. jẹ̀gẹ̀ kó síta tó bá mú kan nínú ọmọ ẹ̀ bóyá tó bá gun mí yẹn tó bá mú kan kò sí nǹkan tó fẹ́ fi mi ṣe torí mi òkùnkùn wà lù yẹn anyway I'm not interested kẹ́ kó síta tó bá mú kan nínú ọmọ ẹ̀ bóyá tó bá gun mí ẹ̀ tó fún un ní bóyá bí ọ̀bẹ kan fi gé orí ẹ̀ dànù. Hmm. bàbá wa ibẹ̀ gbọ́ plan tán ní fún wa hmm. ṣe bẹ́ẹ̀ gbọ́ ibẹ̀ gbọ́ ibẹ̀ yìí náà ń gbọ́ ẹ ti gbọ́ kò dẹ̀ sí ẹni bá sọ lẹ́nu àsàpò ìyàkọ́ ilé làbọ̀ sí mi oko wọ́n ti láwọn ò wá mọ́ àwọn tó gbé wọn wá kí ni aims and objective wọn àwọn tó ń patronize wọn kí ni aims and objective wọn ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ṣe bẹ́ẹ̀ ń fi tí ara yín gbọ́ ẹ̀dẹ̀ ń gbọ́ àwọn èpè rabandẹ rabandẹ tó ń ṣe fáwọn ọlọ́pàá fúnra wọn tó ń ṣe fáwọn ọlọ́pàá ẹ gbọ́ àwọn èpè ẹ gbọ́ tó ń sọ pé ọmọ bí kì í wá fọ ọmọ mi lẹ̀ ni. Hm? kí n ṣe kémi fọ mí ìlè fọmọ mi lẹ̀ mí ìlẹ̀ lè fẹ̀mí mi lẹ̀ mi ìdẹ̀ lè fẹ̀mí ọkọ mi lẹ̀. ó ti yíyan yín bàbá wa ṣó ti yín nǹkan tí mo ń sọ ohun tí mo rí ẹ̀ rí ohun tí mo rí ẹ̀ rí ẹ jẹ́ kí n court ẹjọ́ ìmí padà kí n wá ṣe mention ẹ kí n court.